à ń ṣe ni aṣọ rírán à ń gbẹ́ aṣọ sára arúgbó à ń gbẹ́ sára àgbàlagbà sára ọmọdé ọkùnrin àtobìnrin a dẹ̀ ń gbẹ́ fún àwọn onínáwó àwọn oní ó wà ń bẹ̀ lóríṣiríṣi aṣọ tó jẹ́ pé uniform ibi iṣẹ́ àbí shirt ẹlòmíì máa fẹ́ shirt a máa ń gbẹ fún wọn ní àdìrẹ ní àǹkárá oríṣiríṣi a tún máa ń gba àwọn èèyàn tó jẹ́ pé wọ́n bá wa ń ṣiṣẹ́ ẹlòmíì rán ẹlòmíì ń gé ẹlòmíràn ó ń sketch ó ń design a dẹ̀ ní àwọn student tó jẹ́ pé wọ́n wá láti wá kọ́ aṣọ rírán wọ́n kọ́ bí wọ́n ṣe ń gé aṣọ bí wọ́n ṣe ń rán àti bí wọ́n ṣe ń design so eléyìí báyìí báwo ló ṣe fi kún ìdàgbàsókè Nàìjíríà ohun okòwò wa yìí àwọn tí wọ́n ń wọlé wá tó jẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ fún wa ó fi kún àìníṣẹ́ ó yọ kúrò nínú àwọn ọ̀dọ́ tí wọ́n níṣẹ́ lórílẹ̀‐èdè wa àwọn tó dẹ̀ jẹ́ pé wọ́n wá kọ́ iṣẹ́ náà ni ó yọ kúrò nínú àìlọsíwájú orílẹ̀ because ìlọsíwájú ni láti kọ́ láti ní iṣẹ́ ọwọ́ ọ̀pọ̀lọpọ̀ wa la lọ sílé ìwé tó jẹ́ pé a fi ilé ìwé wa kà fi ṣiṣẹ́ tó jẹ́ pé iṣẹ́ ọwọ́ la fi ń ṣiṣẹ́ so àwọn tó ń wọlé wa kọ̀ yìí ìlọsíwájú orílẹ̀-èdè ó ń fi ń kún àwọn òfin tó ṣe ìpanilára fún iléeṣẹ́ okòwò wa àti iléeṣẹ́ wa ni òfin epo tán fi owó kún yìí pépo ṣe wọ́n yìí gbogbo nǹkan ló wọ́n pẹ̀lú nǹkan tá a fi ránṣọ àwọn material tá ń wọ́n wọ́n because everything ni epo máa affect so a máa rọ ìjọba kán jọ nítorí ọlọ́run owó epo kán bá wa gbé wálẹ̀ kí eléyìí kó lè jẹ́ kí gbogbo nǹkan kó rọrùn fún wa. nǹkan mìíràn tí a tún mọ̀ pé ó jẹ́ òfin tíjọba fi lélẹ̀ tó affect iṣẹ́ wa òun ni òfin bọ́dà láti gbé ẹrù wọlé àwọn materials nínú púpọ̀ nínú materials tá à ń lò imported ni ìgbà tó fi yẹn dẹ̀ ti wà ń pé kán má gbé àwọn nǹkan wọlé mọ́ a ò lè gẹ́ẹ̀tì materials mọ́ àwọn customers dẹ̀ ní quality tá à ń fún wọn òun náà ná dúró lé lórí a ò lè fún wọn ní another inferior quality so kíjọba kan jọ ẹ̀bẹ̀ là ń bẹ̀ kan jọ kan bá wa relax gbogbo òfin yìí kó lè rọ àwọn ọ̀dọ́ lọ́rùn òfin mìíràn ni owó tán fi kún owó iná. alákọ̀ọ́kọ́ náà a ò tiẹ̀ kí ń ní iná déédéé so à ń rọ ìjọba kó máa fún wa ní iná twenty tí wọ́n bá tiẹ̀ fún wa ní twenty four hours kó máa fún wa ní twenty hours twenty two hours láì máa mú lọ constantly then bílì yẹn kàn jẹ́ kó wà kàn jẹ́ kó wà friendly kò ń ṣe tó jẹ́ pé a ò nílò kọ́tà nínú percentage bill tán máa mú wá kí ìjọba kan jọ nítorí ọlọ́run kó bá wa wo àwọn gbogbo òfin yìí tó ń kó bá ìdàgbàsókè iléeṣẹ́ wa bí mo ṣe gbọ́ new Nigeria yẹn inú mi dùn lọ́pọ̀lọpọ̀ nítorí pé mo fẹ́ Nigeria tó jẹ́ pé gbogbo nǹkan máa ma lọ déédéé iná máa ma wà ní gbogbo ìgbà epo ní wọ́n mo picture Nigeria tó jẹ́ pé owó nǹkan tó bá san ni wàá get kò ń ṣe pé wàá san owó nǹkan wàá máa wá kílò rà kí náwó lé lórí mò picture nàìjíríà tó jẹ́ pé ẹ̀rù ní máa bà mí láti rìn ní street nípa ẹrù olè àbí pé mò ń bẹ̀rù pé à wọ́n máa wà á àtàkì mi mò ń picture nàìjíríà tó jẹ́ pé gbogbo ọ̀dọ́ nàìjíríà wọ́n máa ní iṣẹ́ ẹni tó bá ń lọ léèwé máa mọ̀ pé à tí mo bá ṣe ń jáde báyìí mo mọ̀ pé ṣe ń dúró dè mí mò ń picture nàìjíríà tó jẹ́ pé àwọn èèyàn tó jẹ́ pé wọ́n tiẹ̀ wá lọ léèwé gan wọ́n máa ti ní àwọn lay down iṣẹ́ fún wọn tí ò ń ṣe pé tó jẹ́ pé ó máa favour both literate and illiterate talking about literate and illiterate mo ń picture Nigeria tó jẹ́ pé education will be free mo ń picture Nigeria tó jẹ́ pé àtàrúgbó àtomidan àtọmọdé àti ọ̀dọ́ everybody ó máa rọrùn fún wa láti gbé Nigeria tí mo ń picture nìyẹn àwọn ọ̀dọ́ wọ́n lè fi kún ìdàgbàsókè àti lọ síwájú ìjọba Nàìjíríà dóò kò ń ṣe gbogbo ọ̀dọ́ àwọn ọ̀dọ́ oríṣiríṣi la pé sí oríṣi méjì tí mo mọ̀ ṣá ó ní àwọn ọ̀dọ́ tó jẹ́ pé wọn tẹ̀ fẹ́ ṣe nǹkan kan ṣùgbọ́n wọ́n fẹ́ jẹ̀ gbádùn kò ń ṣerú ọ̀dọ́ ilé mi sọ̀rọ̀ wọn ọ̀dọ́ tí mo ń sọ̀rọ̀ wọn ni àwọn ọ̀dọ́ tó jẹ́ pé wọ́n fẹ́ kàn ṣe wọ́n fẹ́ iṣẹ́ ṣe wọ́n ní ohun tán lè fún orílẹ̀-èdè Nàìjíríà tán bá débẹ̀ wọ́n mọ ohun tán máa ṣe nǹkan tán dẹ̀ máa ṣe yìí ó dúró fún tòótọ́ òótọ́ àti òdodo tó dẹ̀ lè fìdí òótọ́ múlẹ̀ tó lè bá ìlànà àti òfin nàìjíríà mu irú àwọn ọ̀dọ́ yìí tán bá dé ipò ìjọba lẹ́nìí wọ́n máa tún nàìjíríà ṣe ìjọba ọ̀dọ́ tèmi ń sọ̀rọ̀ lélẹ̀ àwọn ọ̀dọ́ tó jẹ́ pé wọ́n ní ìmọ̀ wọ́n ní òye pàápàá jùlọ wọ́n jẹ́ akíkanjú ọ̀dọ́ irú àwọn ọ̀dọ́ wọ̀nyí wọ́n lè fi kún ìdàgbàsókè àti ìlọsíwájú orílẹ̀-èdè wa nàìjíríà. orúkọ mi ni Liz Adépẹ́jú Johnson Scotch èmi ni olùdarí iléeṣẹ́ DMCC Styles mo dúró pẹ̀lú àwọn ọ̀dọ́ Nàìjíríà.